olóò gbá bọ́ọ̀lù títí ó gba Ghana sún sí kínní yìí àwọn aráalé ní iwájú rẹ̀ mo fẹ́ wọn ó gbọ́ dáadáa ó gbá bọ́ọ̀lù ó gbá gan hmm? sọ̀rọ̀ sókè mi kàn bá sọ̀rọ̀ ó gbá gan bá ń sẹ́ẹ̀tì kínní káwọn èèyàn gbọ́ nǹkan ìdè ó gbá bọ́ọ̀lù gan àwọn bolo ti gbá bọ́ọ̀lù ó gbá ń secondary school rí mo ní play with school láti bí abí primary three. láti bí primary three. ẹ eh, ní ẹ. Eh, ṣé kí ni yìí ń jáde ó ṣì rárá kò jáde. no ní Mushin. Kẹ́hìndé bẹ́ẹ̀ sà hmm. mo ṣe mo ti lọ pa eh, mo lọ sí primary school. Mushin bẹ́ẹ̀ sà. school wo. ẹ kí ni mo lọ community. community primary school. bẹ́ẹ̀ni ní Mushin. bẹ́ẹ̀ni olóòṣà. bẹ́ẹ̀ni. o dẹ̀ ń gbá bọ́ǹgbà yẹn. bẹ́ẹ̀ni àwọn èèyàn mọ̀ ẹ́ pé fúbọ́là ni. dáàdi mi gan tí mi gan pé wọ́n kú gan kò síbi tí mo ti play ball tí wọ́n kì í lọ. dáàdi ẹ. dáàdi mi gangan. Hmm. o ṣe gba gba oríyìn secondary school ńkọ́. secondary school fúnra mi mo gbọ̀wùsà agbára fúnra mi mo rán mi rìn ìkọ̀tún ìkọ̀tún secondary school mo lọ ìkọ̀tún high school. Hmm. ìgbàgbọ́ tí ti kúrò ní mo kúrò ní ọdún bíi nineteen ninety ninety one mo kú ní bóyá ẹ̀dá family house wa ni mo kú mẹ́ wá sí Kọ̀tún. mo ṣe ní family house ní. bẹ́ẹ̀ni. wàá relocate kó lọ sí Kọ̀tún wa lọ sí Kọ̀tún bẹ́ẹ̀ni fún ara mi mi nìkan. ló ẹ̀ẹ́n bẹ́ẹ̀ni kó lọ rẹ́ǹtì ilé. no mo ń gbé pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí dáadé wọn kọ́lé. ọ̀wá ń gbá bọ̀ fún skul yẹn. bẹ́ẹ̀ni gan. bẹ́ẹ̀ni. wọ́n mọ̀ ọ́. bẹ́ẹ̀ni gbogbo Kọ̀tún sí mi bá ń sọ kí tí ó mọ̀ mi. ó kọ̀ wo ló ń jẹ́ ńgbà náà. Dodo Mayana. ẹ́ Dodo Mayana. Dodo Mayana. Peter ah, Rufai mọ́nu. Oh, goalkeeper. that was nineteen ninety one. Eh. ó ní tournament kan tá a play níjẹ̀gùn lẹ́kọ̀ọ́ hmm. tíra ìmọ̀ àgbà ego scorer tíra ìgbà yẹn ẹ̀ka àṣì kéré tíra wọn present àwọn bíi gift fún wa àwọn akílò orúkọ mi máa ní dodo because mo ní ìdodo dodo mo ní dodo wọn fi gbé mi ní dodo sọdọ àwa ní ṣe mo mọ Nigeria player tó ń jẹ́ dodo màánà mo ní mi mọ̀ àwa ni àwọn ní pípọ̀ táwọn fún mi ní màánà sí. Peter Rufai gangan. ìdìmọ̀ làwọn wà because táyìtà ògbàjọbẹ̀ kékeré ni ìdìmọ̀ náà táyìtà òun náà gbé for community high school kan wà ní eh, ẹgbẹ́lé baba eh, Peter Akai gbọ̀ngàn káwọn lọ́ba ìdìmú hmm. àti mount twin hmm. nígbà wọn lọ́sọ̀rọ̀ àwọn làwọn fún mi ní màá náà sí. wọ́n eh, fi mayana kún dodo rẹ̀ sọ́dọ̀ náà fi ń jẹ́ dodo mayana. dodo mayana ah ọtí ẹ̀ hàn sára dodo mayana omi ìpò gbá bọ́ọ̀ gan gbogbo ìgbà yẹn náà lóòótọ́ ó kọ gbogbo gan ni orúkọ ẹ̀ kí ló ń jẹ́. Saidi Saidi Wálé Adéníran orúkọ mi. Saidi Wálé Adéníran ìbejì ni ọ́ no bó wa ló ṣe tún dé kẹ́hìndé. no bó ṣe ni pé family house wa dé nírun ni. Hmm. gbàtọ́ wá di pé mo pé àtìlẹ̀ tí mo ti ń bẹ̀rẹ̀ kò sí family tó ń tó ń ṣùgbà mi pé bóyá pé kí n lè bí irú mọ́ mi sí wọn fẹ́ kí n gbá dáàdi mi fẹ́ kí n gbá ṣé o ti sọ̀rọ̀ gbàgbọ́ pé mo dé Italy Italy mo ìgbà tí mo wà ní Italy gbà yẹn mo ní issue hmm. pẹ̀lú àwọn dọ́kúmẹ̀ntì kọ̀ọ̀kan nígbà yẹn. à ń bọ̀ ń tí o gbé gbogbo kíní dọ́kúmẹ̀ntì tó kó wa fún mi ní ọjọ́ yẹn tí ah, o gbé gbogbo ẹ̀ wá. Ah. ẹ pa lóun fún yẹn. o sẹ́ndì ẹ̀ lórí fóònù ni ó ah. yẹ kó kó dání ni à ń bọ̀ lórí ọ̀rọ̀ kẹ́hìndé orúkọ wo ló wà lórí àwọn dọ́kúmẹ́ntì. kẹ́hìndé dòdò. kẹ́hìndé dòdò so dòdò mayana yẹn dòdò ndo kẹ́hìndé dòdò. èmi rí gbogbo àwọn dọ́kúmẹ́ntì yẹn lọ́jọ́ yẹn. ẹ bọ̀ mo yà àwọn míì wà nínú. yíyà bíi bò ó dà ẹ bá ń gba àwọn tó yà yẹn ẹ bá mi gba àwọn tó yà yẹn Eh, ẹ wà ẹ send ẹ̀ sí wọn ní eh, sẹ́ǹdì gbogbo ẹ̀ sí mi lórí WhatsApp báyìí báyìí báyìí báyìí báyìí já lọ síbi tá à padà tá a bá padà dé ẹ gbọ́ dẹ́ndẹ́ lórí ọ̀rọ̀ arákùnrin tó jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ó ti ó gbá bọ́ọ̀lù débi pé ó ti lọ fún professional eh, course àbí professional kí ni ẹ máa ṣe náà football. Eh, kì í tẹ́ máa ń lọ ṣe tẹ́ ọkọ ṣe tí wọ́n fi mu o eh, ti lọ fún trial ó lọ fún trial títí ó dé Germany ó dé Italy ó sọ náà pé Italy eh. ó dé Italy mo rí gbogbo dọ́kúmẹ̀ntì yẹn náà gbogbo dọ́kúmẹ̀ntì yẹn sẹ́ǹdẹ̀ mo fẹ́ káwọn èèyàn náà rí mo fẹ́ káwọn èèyàn náà rí <sighs> ayé ò ní yé sọ̀rọ̀ wa <laughs> ọ̀rọ̀ ńlá àní rásẹ̀ ni lórí o àní kárin rárìn fẹsẹ̀ sí o. èlé ẹni tí ẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi ẹ ṣáà ẹ lọ sórí Facebook torí màá sọ fún ọ pé kí wọ́n máa fi àwọn fọ́tò kan hàn ẹ wàá máa fi wo ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi pé sùn ni ìlú wo ibo ibo ni ibi ibo ni ibi Germany ta lẹni tí ó gbé jẹsí ten dání. èmi àti manager mi ni. manager bẹ́ẹ̀ni ẹni tó gbé ẹ lọ sí Germany bẹ́ẹ̀ni scout tó wá tó mú ẹ láti bẹ́ẹ̀ni ó ní ẹ ó ní bẹ́ẹ̀ni Germany lẹ wà yìí ta lè tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí another player. former captain wa nìyẹn tó òun padà sí Monaco. òun padà sí Monaco. bẹ́ẹ̀ni ọmọ africos lòun tiẹ̀ ó eh? yá jẹ́ àmọ́ múrin àjò nìṣó bá ṣe bẹ̀rẹ̀ ìgbà tó wà ní secondary school tí oníhùn gbàbọ̀ yẹn hmm. bó wàá ní tẹ̀síwájú bọ̀ ṣé o parí secondary school yẹn. ah mi ò parí ẹ. kí ló dé. Eh, táìmù yẹn oye táìmù yẹn kí n parí ẹ náà gbé mi lọ sí eh, Benin Republic nígbà yẹn. ta ló gbé ọ lọ Benin Republic. ara àwọn bíi eré akọ ìṣúná náà gbé mi lọ o lọ gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀ klọ́ọ̀bù wo ló gbá fún Benin Republic. Sole eh? Sole Sole Sole Sole ẹni pekadis. division kinu. ìgbà yẹn bí division division three ṣá. nígbà yẹn nígbà tó ṣe wà ní secondary school ìyẹn ni ò jẹ́ kó parí secondary school bọ́ọ̀lù ti wọra pé o ti ríṣẹ́ tó ti mú níṣẹ́ o ti lọ gbá ní Benin ìgbà tó wà ní Benin yẹn eh, o ṣó ní lọ́rẹ̀ kan tó ń win dàbí nǹkan kan bóyá gbá eh, bọ́ọ̀lù eh, débi. no ìgbà tí mo lọ bẹ̀rẹ̀ náà mo play bẹ́ẹ̀ àwọn ọkùnrin kankan ní middle league bí àwọn akọ bẹ́ẹ̀ tí league bá ti parí bí àwọn fẹ́ sign player bí wọ́n sign player táwọn kan gbé mi lọ yẹn wọ́n ti wà ní middle league so a ṣe bí justify bí trial nìyẹn. bí trial. bẹ́ẹ̀ ni so hmm. trial lèmi ṣe ń gbà yẹn ni wọ́n á mú mi láti bẹ̀ tó tún gbé mi lọ sí Togo. ok láti ibi trial àti eh, Benin. bẹ́ẹ̀ ni sá wọ́n tún gbé Togo mọ́níjà mi tún gbé ẹ àbí mọ́níjà ẹ náà tún gbé ẹ kiri ni. no another manager ni because tó gbé mi lọ sí. ẹ̀yin tẹ́ ẹ wà lórí Facebook Káyìndé Dòdò òun ni ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yẹn ibo ló wà ń gbà yẹn. Italy nìyẹn. Italy hmm. a sì ń bọ̀ ìrìn àjò ẹ̀ sì ń bọ̀ lórí ti Italy èyí tí mò ń sọ pé ẹ jẹ́sí nọmba ten tán múlá ṣé ìwọ ló máa wọ nọmba ten ni o. mílíkì tí mo gbé àtàkì mi. mọ́níjà ẹ̀ ló gbé dání ẹ lọ òun nìyẹn ṣe ti rí kẹ́hìndé òun ló wà lápá ọ̀tún òun ló wà lápá ọ̀tún mọ́níjà òun the same kẹ́hìndé náà lẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yìí o jẹ́sí rẹ̀ tí club wo nu. ẹ à ń pè ní super eagles. super super eagles. eagles eagles bíi super eagles nàìjíríà club kan Ni eh, Italy àbí. no ní Germany. ní Germany. ya ní Kashwem. Kashwem ni wọ́n sign ẹ̀ fún gbà yẹn <laughs> ìgbà tó ìgbà tó dé Togo club wo ló gbá bọ̀ fún. Kotoko de Lomé. ẹ Kotoko de Lomé. Kotoko de Lomé. Kotoko de Lomé. ẹ ọdún wo. that's about ten years ago. ten years ago. bíi twenty fourteen ló ń sọ yẹn. 2014 ó wà ní Togo 2014 eh, ó yá ìgbà wa gbá ní kọ́tọ̀kọ́dọ̀ lomẹ́ ńgbà náà before clemi. kọtọkọtọ dolomẹ tó ti gbà kọtọkọ dolomẹ. ìwọ lórí mọ pé tó bá mọ sọ̀rọ̀ rẹ lọ. Eh, because before kó tó di pé mo lọ sáwọn ọbẹ̀ yẹn náà mo ti lọ gan o kó tó pé mo lọ síbẹ̀ yẹn mo eh, kúrò ní eh, Benin gbàrà. ẹ tí ì mọ bí sáà ń lọ gan o ẹ̀yin sáà mọ̀ tẹ̀lé wa lọ bí mo ṣe ń gbé yín rìn yìí o <laughs> ẹ mọ̀ tẹ̀lé wa ẹjẹ́ àjọ mọ̀ wọ́ nìṣó kọ́tọ́kọ́dé ló mẹ́. <laughs> ẹ sọ ìgbà náà gbé mi lọ sí Cameroon everything náà ló wà nù dọ́kúmẹ́ntì mi gbé mi lọ sí Cameroon gbà yẹn. o tún lọ sí Cameroon club wo ló gbá fún Cameroon. mo lọ Douala Lion FC. ibo nìyí àwọn wo ni club wo ni ṣé àwọn teammates ẹ lọ sórí Facebook kí n tí mo sọ ẹ wọlé the same manager mi náà nìyẹn olúwa ni other side yẹn ní eh, ní Germany ní klọ́ọ̀bù Germany yẹn Super Eagles of Germany ìlú wo Cashwell wa Cashwell <laughs> ẹ̀yẹ́ máa tẹ̀lé mi mo ṣe ń bá Super Eagles tó wà ní Italy náà ìyẹn náà wà bẹ̀ mọ́ green white green bẹ́ẹ̀ náà Super Eagles of Roma nìyẹn. green white green ni wọ́n wọ̀ bẹ́ẹ̀ ìyẹn náà wà bẹ́ẹ̀. Nigerian club gan ni. ẹ̀ẹ́ mm. ẹ̀ẹ́ eh. eh. <sighs> olúwa o olúwa o. Hmm. káyọ̀dé bóun ni ìrìn àjò lọ sí Germany ṣe wá bẹ̀rẹ̀. Eh, ọ̀rẹ́ mi ni mo lọ kí ni eh, africos i don play Ghana League ní sham bẹ́ẹ̀ tí mo sọ yẹn ti wà ní. ok Ghana ló ti ń gbangba yẹn bẹ́ẹ̀ni club ló gbá fún Ghana. mo, play Galaxy FC. ní Ghana. nígbà yà Galaxy. Hmm. mo play Galaxy mo play Predators FC mo hmm. dẹ̀ tún play Atom FC. Mm. ní Ghana. so Ghana ló wá wà. bẹ́ẹ̀ni sáà bó ni ìrìn àjò Germany ṣe bẹ̀rẹ̀. ta parí líìgì gbà yẹn ní Ghana sórí ọ̀rẹ́ mi wá ní kí n jẹ́ ká jọ máa lọ sí ìlú àwọn bíkọ́sì mi ìlú wa Nàìjíríà àgbà tí mi léèyàn lọ́sibí hmm. bá ní ní Nàìjíríà mo tún lè wà pé pátá mi gan-an bá ti kú gan-an bá wá sí Nàìjíríà dàbí ti ń gbà tí mò ń sọ yìí. ọdún wo twenty kí nìyẹn. twenty thirteen stroke twenty fourteen. twenty thirteen stroke twenty fourteen o wà Nàìjíríà. yeah because two thousand and no mo wà Nàìjíríà tí mo sọ fún mi mo wà Nàìjíríà ní two thousand and ten wọ́n ti máa nàìjíríà yẹn náà pè mí hmm. the same ìpìtàn pé mi yẹn náà pè lágbájá o ṣíwọ nìkan lọ́mọ mi máa bọ̀ nílé o. ta ló pè ọ. ẹ̀gbọ́n dáàdi mi wọn gbọ́dọ̀ tó pè mí. ẹ̀gbọ́n dáàdi ẹ̀ ńkọ́. dáàdi mi ti kú. mọ́mí ńkọ́. ìyàwó àrùbọ̀ mi ìyàwó àṣàbọ̀ àti ìyàwó ti pẹ́ o. o ti pẹ́ o sá. bẹ́ẹ̀ni mo sá ni. já hmm. máa mọ̀rọ̀ lọ bá a ṣe ń mú lọ so bó o ní ìrìn àjò. ẹ àti bẹ̀rẹ̀ mo ṣáà play bẹ̀ from there wọ́n ṣáà èmi wọn kàn ṣe tó àgbà yẹn òkè náà mà pé mo fẹ́ lọ fi mí ṣàkọ pé bí ẹ mọ̀ pé bí tí nàìjíríà bá lọ sí Ghana ó ti di foreign player tó náà bá sí ibà yẹn ó ti di foreign mo ṣáà lọ bẹ̀ kó tó ibi trent mo lọ máa train yẹn ibẹ̀ náà di pick mi. ni scout ti mú ọ bẹ́ẹ̀ni. kai pé Germany ya. inú Italy la kọ́kọ́ lọ. Italy lẹ kọ́kọ́ lọ. so. fiakasi náà ni mo gbé ní Italy ó wà nínú wẹ́wà ní dọ́kúmẹ́ntì mi dọ́kúmẹ́ǹtì tí ìrìn náà ní ṣe mí ní kinní báyìí mo mọ̀ pé aago <laughs> mo mọ̀ pé ìrìn àjò wa iṣẹ́ kan wàá tẹ̀ wájú Monday lágbára Ọlọ́run ìsàlẹ̀ ọ̀rọ̀ náà ni àtijẹ́ ní ń wá àtijẹ́ ní Kẹ́hìndé ń wá o ṣùgbọ́n mo fẹ́ sókọ́bi tó lápẹẹrẹ lálẹ́ èkó tó di pa lọ. ọ̀gá captain aago mélòó ni kí n ṣẹ́rí wálé? Eh, aago mẹ́sàn-án ti kọjá bí ìṣẹ́jú mẹ́rin báyìí ten after eh? ìṣẹ́jú mẹ́fà péré lẹ́mọ̀ fún mi hùn ah bó la ti fẹ́ ṣe ó dáa àásù ah, kọ́bi tó dáa so ọ̀nà Italy lẹ forí lé báyìí ìgbà tẹ́ ẹ dé Italy ẹ bá ń ibi tó wà lórí Facebook yìí ṣé Italy nìyẹn. Italy nìyẹn ṣọ́ọ̀ṣì nìyẹn. ẹ ṣọ́ọ̀ṣì nìyẹn. church. ṣọ́ọ̀ṣì wa ló wà ní ibi ṣọ́ọ̀ṣì wa náà níbi tí mo wà yẹn after church nìyẹn. Churches sẹ́lù kan ní jẹ́ churches. no as in pé mo lọ church every sunday uh, prayer uh, mm -hmm. church church. Eh. ok o lọ sí church. church mo ti ń bọ̀ bẹ́ẹ̀ ni níbẹ̀. Eh, mọ́tò ẹ̀ náà nìyẹn. bẹ́ẹ̀ ni sá. ní italy mm. ọdún wo. twenty fourteen yẹn. twenty fourteen twenty fourteen ló wà ní italy ok so ìgbà tó wá wà ní italy yẹn